sinu shaatin wala fere sinu shaatin si wala fere sinu lọ àmì àbí wala fere sinu ọ tani wọ tiẹ fere sinu àbí tẹ fere sinu ni àbí fere sinu nu ni àbí ọyọ labas àwọn mi máa ń wọ fere sinu bọ kò sí yàtọ̀ náà láàrin méjèèjì ní máa nán ṣùgbọ́n ẹ̀rọ bá ń ìyàtọ̀ kékeré wà ń bẹ̀ bọ̀ ẹja fi yẹn lẹ́nu báwọn. báwo la tahqiranna jaratun li jaratiha walau firisinu shaatin. báàbù tó a ti fẹ́ kọ́ra wa lẹ́kọ̀ọ́ jíjẹ́ ẹni tí ó máa lawọ́ ara ẹ̀kọ́ tó sọnù báwa mùsùlùmí lọ́wọ́ ní ìsìn láyé òde òní ó ẹ̀kọ́ lílawọ́ ṣe rí ẹni tó bá observe àwùjọ wa dáadáa àti àwọn wo ló ń pariwo bẹ́ẹ̀ ọyọ ìyọmọ ẹ bọ́ síwájú ẹ bọ́ síwájú. tó sì ń fi òye àti làákàyè tó ń fi sí tààmùlù rẹ̀ mọ́àmàlà rẹ̀ máa pẹ̀lú àwọn èèyàn yóò rí wípé àwa tá a láǹṣẹ̀ sìnìsìn tá a láìka kó ẹ̀sìn àwọn kankan ń bẹ tó ṣe wípé ara odidi ẹ̀sìn ni ìgbọ́n táwọn ọ̀kà kù. lápèjúwe tí wọ́n bá fẹ́ sọ pé ah ẹnìkan ah sàlàbíyà rẹ̀ ó gbóná gan ó gùdù gan ó lè jẹ́ wípé ní táwọn èèyàn sọ pa rẹ̀ lápèjúwe ó ní pé ah ní sùsáàkì ni constant bó ṣe ṣe ní sùsáàkì constant wọn ó lè má sí kankan náà wà sílámù lára rẹ̀ lápèjúwe ẹlòmíín bẹ tẹ́gbẹ́ kìí ṣe òyìnbó ó sọ ah ìlànà ajá. máa dìrì pẹ̀lú àwọn bídí àbàjẹ́ ṣé lábájá rọ́dùn pọ̀ ìmọ̀ ṣerú ní àwọn láyé àmì tá a fi mú ìjẹ́ àlùsùnà rẹ̀ ìjẹ́ ní ọmọ náà hàdìyẹ rẹ̀ ìjẹ́ ní sàlàfíà rẹ̀ yé rẹ̀ fi mú nìyẹn ṣé ni kọ́ kì í ṣe kìí sòwò nìkan tí ó bá ti ó náà lè kún ṣùgbọ́n kìí sòwò nìkan. ọ̀pọ̀lọpọ̀ àwọn ni wọn. torí pé Islam ó ní sunna ó ní ìwà tiẹ̀ sàlàfíà tá a pariwo yẹn náà ó ní ìwà tiẹ̀ ọ̀kan nínú ìwà rẹ̀ ní líláwọ́ mo rò pé àjọ mi yẹ ọ̀kan nínú ìwà rẹ̀ ní kí ni o líláwọ́ ilé fi jẹ́ pé ọ̀gá ẹni téèyàn fara rẹ̀ tì sí ó fi ara ìlànà wọn lòún tẹ̀lé náà lànà bá ju atẹ́gùn lọ síbẹ̀ náà ibẹ̀ kọ́ táwa lọ́gà sàlàfíà eré tuntun wa wà bẹ́ẹ̀ ni pé Ànábì sallallahu alaihi wa sallam kì í ṣe olówó kúròpá àmọ́ kì í ṣe olówó sá kì í ṣe olówó kì í ṣe tálíkà tálákùtà ṣùgbọ́n kì í ṣe olówó náà síbẹ̀síbẹ̀ náà wọ́n ló lè tọrọ ìjà atẹ́gùn ó lè tọrọ ó lè tọrọ ìjà rẹ̀ ju atẹ́gùn lọ tó bá rí bẹ́ẹ̀ ó yẹ kí ọmọ wa wò yí pé ah ṣé táwa bá náà bá ti ń sọ wípé à ń tẹ̀lé lànà sọlọ Muhammad saa alaihi na sáà tẹ̀lé lànà rẹ̀ débẹ̀ ọ̀kan ní ẹ̀wà lára ń tà ń sọ pẹ̀lú alábàgbé pẹ̀lẹ́bí pẹ̀lú alásùnmọ́ rárá ìlànà ẹ̀sìn téèyàn fi jẹ́ sàláfì òótọ́ sunni òdodo mùsùlùmí òtítọ́ ó ní kọjá pé ìṣesí tiẹ̀ sáwọn alábàgbé rẹ̀ yóò yàtọ̀ yóò sì jẹ́ ẹni tó la ọwọ́ tí kì í sahun kódà nínú rẹ̀ ni wípé ìyẹn dẹ̀lẹ̀kọ́ tí Imam Bukhari fẹ́ kọ́ wa lónìí rahimahullahu ta'ala ó ní ké mùsùlùmí fojú rí na nǹkan kan nínú nǹkan tó fẹ́ fi ṣe sára kan ìyẹn wò ó pé ah, ṣé lè yóò ti kéré jù bẹ́ẹ̀ náà ni ẹni tí wọ́n bá ṣe pọ̀ fún nínú wa sunni ìwà ni wípé kọ́ máa fojú rí nà kankan fi tọrọ fún tí fi tọrọ fún mo rò pé à ń dọ́ yé kọ́ máa fojú rí nà kankan bó ṣe wulẹ̀ kó kéré mọ́ kódà tí wọ́n bá fún tí wọ́n bá bùn kọ́ máa sọ pé wọ́n fẹ́ sọ́dá pọ̀ sí ṣe ó pàtàkì gan-an ṣùgbọ́n àtàkùn àkàkùn alẹ́ kakọ abẹ́ lọ lẹ́kṣọ̀ alẹ́ kakọ abẹ́ ratira kùn tọ́lọ́ tọ̀ ní ratira ọ̀tọ̀ ní kíkatira ọ̀sìlẹ̀ kàwọn ẹjọ́ mi kún ṣùgbọ́n lílákàkùn ló àwọn nǹkan báyìí anábà Muhammad sallallahu alayhi wa sallam nítorí bá dọjọ́ ẹnìkan ọ̀kan nínú ọmọ ẹ̀dẹ́ ènìyàn aláìní tí bá máa ń ṣe sàárà dáadáa tó ni ó wà tí ó ṣẹ̀ dìbò àwọn tí bá máa ṣe táwọn kó oorun sùn máwọn yẹn lọ́jọ́ gbèǹde àmọ́ igi tó lè kíyà ìdúró tí ọ̀pẹ́ wà lọ́jọ́ gbèǹde anam sallallahu alayhi wa sallam wa ni alimaru tahta dhilli sadaqatihi hatta yuqda bayna an-nas ọmọ nìyẹn wà lábẹ́ sàárà sàárà tó ṣe yóò sì dìbò ojú yẹn ni ó mọ bò tí òrùn òfin ni máa pa títí dìgbà tó lọ́wọ́ fi dájọ́ láàrin àwọn mo rò pé àmọ́ àti nira yọ pọ̀ gan oní wọ́n fi lọ bá níbi wàá dànù kí wọ́n ní bàbá dúdú ẹ̀dá wà bàbá ẹ̀ lọ́nkọ́ wàá dájọ́ torí pé kálukú ti mọ̀ ibi tọ́rọ̀ rẹ̀ ó dà sí ó sì wà nù nira ó sì wà nàró ìní ó mú wọn lọ mọ báwọn anẹ́bí kọ̀ọ̀kan àdìsí tó gbajúmọ̀ yẹn lẹ́yìn ìgbà táwọn èèyàn bá ti dúró fún gbà pípẹ́ yìí tọ́lọ́mù sì jáde sí wọn láti wà lájọ́ tí kálukú ti mọ̀ ibi tọ́rọ̀ rẹ̀ ó jà sí kọ́lọ̀ ń kó má fojú rí nà nǹkan kan tó fẹ́ fún alábàgbé rẹ̀ lóbìnrin mìíràn kódà kó ṣe pé ní tí ó fún yẹn pátákó ibi ẹsẹ̀ ẹran ni ibi ẹsẹ̀ ẹran báyìí ẹnìkan tá a bá bo tán ìwé pátákó kan wà ńbẹ̀ lákòjúwe téèyàn bá bo téèyàn bá gé apá tàbí téèyàn bá gé ìtàn ẹran kébì kan bẹ pẹ́lẹ́ bẹ pàǹpà ibẹ̀ lẹ́ran wà síbẹ̀ náà ibẹ̀ kọ́.

téèyàn bá ní èèyàn lójú kòkòrò gan ọ fẹ́ jẹ náà bẹ̀ dáadáa èyí ó dààmú náà jẹ kó wá jẹ pé ní téèyàn fẹ́ fi ṣe sọ́dá kọ̀ nìyẹn kéèyàn mọ́ fojú rí náà mo ti kéré jù mo lọ pa láàyè mi ti torí pé láàdá oore tí ń bẹ ń bí mímọ jẹni tó lawọ jíjẹni tí máa ń tàn rẹ oore tó tóbi ní tọpọ kọlọ́n kó sẹ́ni kọ̀ọ̀kan wá bẹ́ẹ̀. الإمام البخاري رحمه الله تعالى حدثنا إسماعيل بن أبي غويس قال حدثني مالك عن زيد بن أسلم عن عمرو بن معاذ الأشهلي عن جدته أنها قالت قال لي رسول الله صلى الله عليه وسلم ó ní látọ̀dọ̀ jáda òhun ó ní jáda òhun sọ wípé anabi sallallahu alayhi wa alayhi wa sallam sọ fóun ṣùgbọ́n kì í sóhun nìkan òhun àtàwọn obìnrin mùsùlùmí mi ó ní yá nisa al-mu'minati yá nisaa al-mu'minati níbi ẹ̀wọ́ méjì làwọn onímọ̀ gbà wọ̀ alákọ̀ọ́kọ́ ni yá nisaa al-mu'minati ẹlẹ́kẹ̀jì ni yá nisaa al-mu'minati mọ̀rọ̀pálá ẹ̀mí tí one táwa náà tá a jọ ń kéwú díẹ̀ díẹ̀ táwa tí wàá wọ̀ pé yá nisaa. ó tún wáá ti sẹ́yìn máa ń jẹ́ àwọn olùgbàgbọ́ sẹ́yìn pé wáá jẹ́ olùgbàgbọ́ òdodo lọ́kùnrin àlùmọ́mì ni so àwọn ìyàwó àwọn olùgbàgbọ́ òdodo lọ́kùnrin ṣùgbọ́n ni sá àlùmọ́mì náà mo rò pé àlàyé mi ti ẹ rí i pé ìkan nínú méjì ni ó yà jẹ nínú ká sọ pé ní sáà àti àlùmọ́mìnàtì yẹn ṣé nǹkan kan náà ní àbí wọn ṣe nǹkan kan náà sẹ́mi kẹ́tù yẹn bá ṣe nǹkan kan náà kò sí wàhálà bí ya abdullahi ẹ̀rẹ́ abdu ọlọ́run síbẹ̀ ní àyè bẹ́ẹ̀ kọ́ sẹ́mi kẹ́ abdu dá lọ́tọ̀ ọlọ́run dájú lọ́tọ̀ síbẹ̀ ní àyè bẹ́ẹ̀ kọ́ ya khayra nnaasi ẹni tó sẹ́mi kẹ́ khayrun ṣe nǹkan kan náà síbẹ̀ ní àyè ṣùgbọ́n níbi ṣé ní sáà yẹn sọ náà ni mùmínà tàbí èso. ó náà ni tó bá ṣe wípé òun náà ni ajẹ́pẹ́yà ni sàkù ni sálàyé mi mo pé ẹ̀yin obìnrin ṣé nǹkan tó bá sì ti jẹ́ yá ni sàkù báyẹn ó ti di máa rí fà síbẹ̀ náà ẹ bẹ́ẹ̀ kọ́ torí pé mọ̀nàdá tá a bá ti pè yàn ibi yá wà ládùn sálàyé mi ti ẹ̀kọ́ ti nákìlọ̀ tó mọ̀ sódà òun náà ti di máa rí fà tó bá jẹ́ bẹ́ẹ̀ yá ni sàkù ṣé wá náà ti yẹn ó lè lọ. torá ààyè ibi tó wà yẹ ayé pé mò ń pe ọ̀nì lọ yẹ kó jẹ so torí àwa náà sọba rẹ yóò wá jẹ pé kẹsùrọ̀ tó wà ń ti náà ṣubú yẹn ṣe mọ̀ yí pé orúkọ yẹn jámọ̀lì muhannas asálìm ni wá àbí ká sọ yí pé jámọ̀ bí ziyadati alifin wata torí àwọn yìí náà tó ní tàbí lálàáfíà. ṣùgbọ́n asáfihàn lẹ̀ já sọ pé jáwọ́ ni wàá ná asáàlì gẹ́gẹ́ ká má wà lọ́sù gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé nǹkan tó gbajúmọ̀ ní tí mo fẹ́ lò mẹ́ ni wípé tó bá jẹ́ yáa ní sáú alimọ̀mí náà ó lọ kò lè sí wàhálà kankan mo rò pálá yẹn méjì kò sẹ́jọ́ kankan lórí ẹ̀ ẹ̀rọ ọ̀bà torí pé ó lọ sàn ṣùgbọ́n bóyá ṣe wá wọ ní yáa ní sáà alimọ̀mí náà ti ọ̀rọ̀ wà lórí ẹ̀ sótú yé nìsín yìí nígbà tó ti jẹ́ yáàdì sáà alimọ́mìnàtì àwọn àwò yìí pé tí wọ́n bá tún ṣe ìdọ́fà ni ẹ̀mọ́ ọ̀rìṣà lára sọ pé ẹ̀yin obìnrin àwọn olùgbàdú òdodo lóbìnrin tẹ̀ ń kó ti rí ní sapá kẹjà mọ́ bá wọn so àwọn onímọ̀ wọ́n sọ wípé ní eléyìí nínú èdè lárúbáwá ó ní wọ́n máa ń pè ní إضافة الموصوف إلى الصفة إضافة الموصوف إلى صفاته ẹni tá a fẹ́ ròyìn tátó wá sí ìdọ́fà rẹ̀ sí sífà rẹ̀ sẹ́mu kí àlùmọ́mí náà ti yẹn sífà ni síbẹ̀ ní àyẹ̀wò ẹ̀kọ́ sífà ni so mọ́mí náà ti yẹn àwọn náà ní nìṣá tí wọ́n pè sálàyé mi tiẹ̀ ìyẹn wá dá nǹkan lẹ̀ láàrin àwọn yìnyín náà àpè mẹ́bàá nígbà tó bá rí bẹ́ẹ̀ kí ni tàwọn jíhù àwọn kan sọ pé nǹkan kan bẹ̀ tí wọ́n ti parẹ́ kó tó kàn sálàyé mi ti yóò wá máa jẹ́ yáa ní sáà àtọwá if alimominat sálàyé mi ti àwọn ará akófà sì ní pé rárá kò sí nǹkan kan tó ń parẹ́ mbẹ́ eléyìí tó sá pàtàkì ni pé wájú méjì ló wà ń bì téèyàn bá kà ní yáa ní sáà u alimominat ó kọ̀ rẹ̀ sóti ẹni sìn téèyàn bá kà ní yáa ní sáà alimominat ó náà kọ̀ rẹ̀ láàkín pẹ̀lú àlàyé méjèèjì tí mo ṣe yẹn. tó bá jẹ́ yá nìsa ò yóò máa jẹ́ wípé alimọ́mìnà ti yẹn sífà ni wọ́n sì nà sọ́ba rẹ̀ nítorí ààyè ibi tí orúkọ yẹn wà sálàyé mi tètè ráàyè náà síbò lọ́wọ́ o ṣùgbọ́n tó bá ṣe rí pé a wípé mọ̀dọ́fù ni alimọ́mìnà ti yẹn mọ̀dọ́fù ilẹ̀ yìí kò ní jẹ́ pé ní tó wà ń bẹ̀ yẹn yóò so yóò sì jẹ́ pé jáàrò yẹn torí ìdọ́fà so tiye láàkín báàbò ìdọ́fà tu alimọ̀sùn fi ìlà ṣèfàtì fi ògùn ni mo pè ẹ̀yin obìnrin tẹ́ ẹjọ́ olùwàgbé òdòdó kí ẹ rí ọ̀pọ̀lọpọ̀ ààyè nínú alukur'an àti nínú ọ̀rọ̀ anábà muhammad sallallahu alayhi wa sallam òun ni fífẹ́ báni sọ̀rọ̀ káwa kọ́kọ́ ti ìgbàgbọ́ síwájú tí máa wáyé síbẹ̀ ní àyè bẹ́ẹ̀ kọ́ yáa ayọ̀ alimọ̀mìnà síbẹ̀ ní àyè bẹ́ẹ̀ sọ́pọ̀ ọ̀nà alukurani àbí ọ̀pọ̀ so tó bá rí bẹ́ẹ̀ ìgbàgbọ́ ìpìlẹ̀ ní nínú ẹ̀sìn yìí kò wá sí nǹkan kan tí máa rọrùn nínú ẹ̀sìn fún ẹni tí ò bá ti gbàgbọ́ òdodo lọ́dọ̀ ẹ̀ àdéhùn tá a wá ní ni wípé ìgbàgbọ́ yẹn gangan ò tí ì di ìgbàgbọ́ òdodo kò wá jẹ́ kí òdodo ẹ̀sìn kó jiná lára. mo rò pálá yẹn mi ti wọ́n máa ń ti ìmánì yẹn síwájú tẹ̀mùhídà nígbà tó bá yẹ ọba gbọ. ẹ̀sìn rẹ̀ tó gbé kalẹ̀ bó ṣe ní í ṣe pẹ̀lú àdìẹ ọkàn ló ní í ṣe pẹ̀lú tá a fi ara ṣe ṣé wàá ara wọn tá a fara ṣe yẹn ṣe mọ̀ kó láàrì ní ti ń bẹ́ẹ̀ nu ọkàn nìkan ò rí lẹ́yìn ọlọ́run tẹ́nìkan bá ti òdodo náà ntí ń bẹ nínú ọkàn yẹn yóò máa lapa lórí nǹkan tí yẹn fẹ́ ṣe ṣe wá rí àwọn àṣẹ àfaraṣe yẹn torí pé lómi ò rí ẹlòmí ọmọ ìmọ̀ ọwọ́ adé òníra mo rò pa láàyè mi tiẹ̀ yẹn ló fi wá fà tó fi jọ jẹ́ pé ìgbàgbọ́ wọn máa ń ti sáwájú nítorí pé téèyàn bá ti nígbàgbọ́ òdodo lóòótọ́ ó yẹ kí iṣẹ́ àfaraṣe kó rọrùn fún yẹn mo rò pa láàyè mi tiẹ̀ ẹni tí ò bá nígbàgbọ́ òdodo tẹ́ bá ní ọ máa fi nǹkan kan kọ́ máa fi tọrẹ yóò wò wípé à láyè sí tí ojú nǹkan dàbá kan yìí àfi kéèyàn ọmọ apamí lẹ́dọ̀ǹgbẹ omi lẹ́lòmíì wá apamí lẹ́dọ̀ǹgbẹ títí títí títí títí kò wá dìgbà tó gbé ọgbẹ láyé àbẹ́ mọ̀ lẹ́pẹ̀tẹ̀ àìmọ́jẹ́ tí ń pamí àsìkò tó yẹ ọgbẹ ọgbẹ kò sí bẹ̀ mọ́ àní ká má o. torí pé ẹni tọ́lọ̀ ọ̀bọ̀ ọba tọ́lọ̀ àrẹ́ká bá ká dára kó òjò padà jẹ yóò jẹ ìjọ lọ́mọ fòjò gbé a rárá ti mọ̀ pé kọ́ lọ́mọ fòjò gbé a nítorí báyẹn ká ṣe nínú ẹ̀sìn ẹ mọ̀jà torí àwọn calculation tó wà lọ́wọ́ tiwa ẹ mọ̀jà fara mo rọ̀ pàdà yé mi ṣe torí ọ̀la tá à ń wò wájú yẹn ọlọ́run ló ní òní òun ló lọ́la olóṣìmẹ́ntì ọ̀dọ̀la tọ́lọ̀ ń kó já dọ̀la ká dọ̀la lọ náà ó ní látàkìrọ́nà mọ́rọ́ àtún mẹ́kúnnà lè jà àárọ̀ ti hà ẹnì kankan nínú yín kò gbọ́dọ̀ kórìíra tà ń kọjọ́dọ̀ sáyé ojú rí náà jàre kọ́mọ́ fojú rí náà kọ́mọ́ fojú kiri dáadáa kan tó fẹ́ ṣe sóbìnrin ẹgbẹ́ ṣé rí àwọn obìnrin nípa ìṣesí obìnrin ẹgbẹ́ wọn wọ́n máa ń parí ìyàwó ọkùnrin lọ síbẹ̀ ní àyẹ̀bẹ̀ kan ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ obìnrin máa ra wọn jọkùnrin lọ ṣé wàá rí lẹ́yìn nìkan kọ́ àwọn obìnrin tètè máa ń fura mọ ìṣesí tí ń bẹ lọ́dọ̀ ara wọn jẹ́ wọ́n báwọn ọkùnrin ṣe máa mọ̀ tọ̀dọ̀ ara wa lọ ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ torí pé àwọn obìnrin wọ́n mọ ìṣesí ara wọn tóbìnrin bá ṣèṣe sí kan wáyé lọ́dọ̀ ẹlòmíì ni wa kò ní tùmọ̀ tọ́lá yẹmi tiẹ̀ ṣùgbọ́n tóbìnrin bá ṣèṣe sí kan obìnrin ẹgbẹ́ rẹ̀ ó mọ̀ títí fi ń ṣe bẹ́ẹ̀ nkí á ẹni ṣe ń ṣe tàbí bí nǹkan ṣe rí ọlágbára àwọn náà ń wọnú ilé ara wọn àwọn náà ń bára wọn ṣe àwọn náà ń fọ̀rọ̀ lọ́ra wọn síbẹ̀ ní àbíbẹ̀ kọ́ tó bá rí bẹ́ẹ̀ ẹni tó lọ́mọ bọ ọba tó láàrẹ̀ ga tó bá ní kí nǹkan kó gbé pẹ́ẹ́lí lọ́dọ̀ tiẹ̀ kó mo wá ògbà bóòlù yẹn ṣe mo wá fún yàn lélẹ́yìn náà bóyá eléyìí náà tó bá fún náà ni ó gbọ́ bùkátà ẹ̀ mọ́ fojú rí nẹ̀ ṣé wá rí ó ní wàlá òkúrọ̀ owó ṣáàtì muharrakin ó ní wípé eegun ẹsẹ̀ ẹran sẹ́ẹ̀rí ẹsẹ̀ ẹran lárúbáwò yìí kì í jẹ lárúbáwò yìí jẹsẹ ẹran wọn yìí jẹsẹ o fún lẹ́yìn pé ọlọ́run lọ́mọ yòówó táwọn tó ń ná lórí tinú ẹran wọ́n ní pé ẹran yẹn gan white meat white red meat wọ́n ní red meat ọ̀dà àwọn dókítà yẹn ra ilé mọ̀ wọ́n ní red meat ọ̀dà tí inú lè wá jẹ ọmọ lárúbọ̀ bẹ̀ fi rè nípa lókè òpó ti òsì ti ta àwọn ilé ìdààmú wọ́n ń jẹ̀gbẹ́ ìgbẹ́ ni ẹ mọ̀ pé kíní kan bẹ nínú nǹkan tí ó wà nínú tàn páwọn gèbèrè wọn ti fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam wọn ni pé wọn ní tó anabi wa ti ń kírun káàbà ó kà dọjọ́ kí wọn kà òkú ọkùnrin ti ń kírun ó dà wọn wá para kún mi wọn wá gbé ìfun rẹ̀ wọn wá ní wọn lọ jù sí anabi sallallahu alayhi wa sallam bí ràkúnmí ṣe tó gbogbo fún rẹ̀ lárúbáwò ní jẹ kankan mẹ tí wọn yìí jẹ àyàfẹ dọ wọn máa ń jẹ kẹbùdù lẹ́yìn ẹdọ wọn yìí jẹ kankan ẹ wá wá dúró owó táwa ń ná lórí ẹ àwọn ẹlòmíì jẹ́ bẹ́ẹ̀ táwọn ọ̀jẹ̀ ara ẹran mọ́ tọ́lá àwọn dókítà ti ní wọn gbọ́dọ̀ wọ́n ti ní edmit ni tinú ni à ń jẹ gbáà àjẹpọ̀ mọ́gbẹ́ alábọ́ọ̀dì ìfún gbogbo ẹ̀ wọn tó wá ní fọ̀ọ́ náà dáadáa àwọn dókítà tó wá burú wọ́n tún lélẹ́yìn ẹ gbọ́dọ̀ sí jiná dáadáa dáadáa torí àwọn kòkòrò kan lè wà ń bẹ̀ wọ́n ètò sọ pé tẹ́ bá tó ti ṣe nǹkan jiná jù kò tún ní ní fáítámì mọ́ bó làwọn tó fi táyà òde ní pa àtẹ̀yàjọba àwọn kan ní ń pààyàn ẹ sọ pé tẹ ẹ bá bọ̀ dáadáa àwọn kòkòrò kan lè mọ́ kú lára rẹ̀ síbẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ wọ́n tún ní tẹ ẹ bá tún ti bọ̀ nǹkan jù lójú nǹkan tó máa ṣàǹfààní lára níbẹ̀ náà yóò tún kú tán dókítà àbò ni síbẹ̀ sí máa sọ̀rọ̀ ẹ̀nu àbí ìgbà sí mo gbà ẹ tọrọ yọwọ́ yẹn kí mo wí nǹkan tẹ́ ìfi wọ́n ti tẹ́ mọ̀ tí àwọn yín máa ń síbẹ̀ ni. bẹ́ẹ̀ ni kí wàá là á jẹ gan. wọ́n tún léwé náà ti bọ̀ náà wọ́n tún ní òwúlò wọ́n tún sọ wípé tẹ́ tún domi gbóná sí àwọn kòkòrò tún lè wá ju náà jams. kí lọ́wọ́ ní ayé rẹ̀ ọlọ́wọ́ bọ́ sànù wa. so anabi wípé kò sí nínú oúnjẹ wọn lójú ẹsẹ̀ ìránṣẹ́ fáwọn èèyàn kan bẹ́ẹ̀ tó ẹsẹ̀ ẹsẹ̀ adìẹ ganan tó ń tà àwọn kan já tìmí nìsí ẹ orí àtẹsẹ yẹn táwọn ní jẹńtẹ jẹńtẹ káàkiri orí lásán àtẹsẹ lásán ẹsẹ̀ ni wọn jìjọba ìdí mẹ́rin mẹ́rin márùn márùn mẹ́fà mẹ́fà ẹsẹ̀ lásán wọn wà da kọríbò táwọn kan rà nù à ẹni tí o bá jẹra kọ̀ǹkọ̀ má jẹ kọ̀ǹkọ̀ ntí ọ rà nù àwọn èèyàn sáfẹ́ wò pé ẹ sájà àjẹ náà ẹni tí ọba lè rẹ gan yóò wá ara ẹ̀dọ̀ ẹ̀dọ̀ bẹ́sikẹ́ kẹ́hìnkì bẹ́sikẹ́ ẹ̀dọ̀ ní lọ́dọ̀ àwọn ẹlòmíì wọ́n dà sínú ọbẹ̀ ni ní ọmọ ṣeré kiri ní ọmọ lù ẹ̀ ẹni ọba tún rí yìnyín jẹ́ sí òrìlú gbẹ́ fọlọ́ ẹni tí ọba ayọ̀ kankan kọ́ ọlọ́run wọlé ìjọba yóò sànù wa anam alayhi wa tí wọ́n ti lọ sùn nítorí kó lè bá a mọ̀ ṣé ẹ ráwọn táwọn bá ti gbé ẹran kalẹ̀ báyìí tí wọ́n di báyìí wọ́n gé ẹsẹ̀ pé kú bẹ́ẹ̀ ni pé ó pé kú ẹsẹ̀ mẹ́rẹ̀ ni wọ́n hàn ní wọ́n ó dì wọ́n èsì ìdáwọ́ náà ní ìdáwọ́ náà wọ́n ò ní jáwọ́ wọ́n ò ní jẹ̀fun wọ́n à ní jorí ẹ máa dúró iye owó tẹ̀ fi ń rori màálù kò sí tọ́ka lárúbá pẹ̀lú orí màálù àwọn ẹlòmíràn á ah, orí màálù àmọ́ ní ẹ̀ràn láyé pọ̀ lẹ́ran awọ lọ́pọ̀ jù òsì ní jẹ́ kó orí màálù lẹ́ran ọlọ́run bó sànú wa so wọn ò ní jórí wọn ò ní jẹsẹ̀ wọn ò ní jáwọ́ awọ yẹn lè ní owó tẹlomi iná ti fi ń ra awọ aláìsí pamá yóò ní ẹ fún ní pamá tó dáa àwọn dókítà ní ọ̀sán àǹfààní kankan lára kàmá kọ́ọ̀lù ọlọ́run bó sànú wa o wọláwó kúrọ́ ìṣá ti tẹ́rí láwùyẹn ìtẹ̀kùn yìí kó dà kó mọ̀ jù ó mọ̀ ju ẹsẹ̀ ẹran lásán lọ kí ni àwọn fojú rẹ̀ náà nítorí wípé lárúbáwá èjẹ́ kò ní ìtumọ̀ sí wọn ṣùgbọ́n sẹ́yìn mọ̀ kí èyí jẹ kínní kan nígbà tí ìbá sàrámù èèyàn rí kankan jẹ síbẹ̀ náà ibẹ̀ kọ́ sẹ́yìn bá rí nǹkan kan jẹ lèyà máa sọ pé èyí jẹ nǹkan ẹ máa wo ẹsẹ̀ màálù tẹ̀ wọ́n o sẹ́yìn mọ̀ kí sẹ́yìn bá rí ibi tí wọ́n ti mẹsẹ̀ màálù ṣe dáadáa ọbẹ̀ yín kí bọ̀kọ̀tọ̀ tí wọ́n máa ń ta fáwọn kiri kí ní jẹ́ bẹ́ẹ̀ ẹsẹ̀ màálù ni tí wọ́n ti ṣe tí ó ti púpọ̀ nbòbò tí ó ti mú mi yó wọ́n sì la wọ́n yẹ gun bẹ̀ kó wọ́n yẹ pátákó kó wọ́n sì yí láta bọ̀kọ̀tọ̀ ọ̀nà táwọn èèyàn tó fi ń jayé tó fi ń àti rẹ̀ nu ẹ̀yìn tinú rẹ̀ wọ́n jẹ̀yìn awọ rẹ̀ náà awọ aláìsí ni kí ló tiẹ̀ wá wà lára rẹ̀ táwọn èèyàn máa lò ní ọlọ́run wà láì tó rẹ̀ yọ sànù wa. tó bá rí bẹ́ẹ̀ anábà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó ní wípé ká gbìyànjú ká jẹ́ni tí ó máa tọrẹ ọ̀rọ̀ ilé ó dojú rẹ̀ kó àwọn obìnrin nítorí pé àwọn obìnrin gẹ́gẹ́ mo ti sọ wọ́n á máa ń mọ̀ nípa ara wọn dáadáa àwọn onímọ̀ dẹ̀ sọ wípé ara ẹ̀kọ́ tó wà ń bẹ náà ni wípé nínú ẹ̀kọ́ ẹ̀sìn ò ní wípé kéèyàn máa ṣe ìtìsọ́sọ àwọn obìnrin náà pẹ̀lú ìbánisọ̀rọ̀ mo rò pálá yẹn bìtì torí pé bí àwọn ọkùnrin bá a ṣe bùkátà sí ọ̀rọ̀ tí ó mú wa súnmọ́ lọ́hùn ọ̀rọ̀ tá a lò tá a fi ṣẹ̀sìn àrò bá ṣe gbé láàrin ara wa bẹ́ẹ̀ làwọn obìnrin náà bùkátà ṣẹ́ṣẹ́ ni pé láyà nàbà Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam tá àná yóò bá ṣe kútùbà ọdún tán yóò lọ ọ̀dọ̀ àwọn obìnrin náà yóò lọ ṣe tí wọ́n fún un síbẹ̀ náà ibẹ̀ kan bó ṣe máa ń ṣe ni ara súnà tó ti kú láwùjọ wa nìyẹn nítorí káwọn afọ́ọ̀mọ̀ ṣe nìyẹn tí wọ́n bá ṣe kútùbà tán tàbí tó bá ṣe kí gbòǹgbòǹ ń dọ̀dọ̀ láti fi jí súnà yẹn kódà ká má lọ ọ̀dọ̀ wọn nígbà tó bá jẹ́ kí wọ́n gbọ́rọ̀ wọn. gbọ́dọ̀pá jọ mi ẹ̀ẹ́dẹ̀ rí pé àwọn obìnrin náà tún béèrè fún ìbánisọ̀rọ̀ rí lọ́wọ́ ànábì Muhammad sallallahu alaihi wasallam tá ànábì sì mọ́jọ́ kan náà nínú ọ̀sẹ̀ tí wọ́n bá wọn náà sọ̀rọ̀. sọ níbi nísìn ẹ rí pé ànábì sallallahu alaihi wasallam ká lọ sọ yìí pé ẹ̀yin olùgbàgbọ́ òdodo ṣé mọ̀ kó káwọn obìnrin náà sínú. ká lọ sọ yìí pé ẹ̀yin obìnrin àwọn olùgbàgbọ́ òdodo ó kọ́kọ́ àtàwọn náà sínú àbọ̀ àwọn làkọ́kọ́ ó tiẹ̀ tún wá lọ sífà tó tún jẹ́ tiwọn kí ẹ̀yin obìnrin tẹ̀sí dólùbàmí òdodo lóbìnrin eléyìí tí ó túmọ̀ sí wípé ọ̀rọ̀ yẹn ní í ṣe pẹ̀lú àwọn wo pẹ̀lú àwọn obìnrin ṣùgbọ́n kì í ṣe kóbìnrin nìkan lọ́kàn ọkàn àwa tá a jẹ́ ọkùnrin náà hadith ẹlẹ́ẹ̀kejì ìtumọ̀ aláwọ̀kọ́ náà ni dẹ̀nà àwọn tá a sọ nípa awjúhulẹ̀ ẹ̀rọ mi yẹn ó bò náà mú yáa nisa al-muslimati. يا نساء المسلمات لا تحقرن جارة لجارتها ولو حرسين شاة آه أنبا محمد صلى الله عليه وسلم وني أن يبني تأجي لبقى خلون ẹ̀yin obìnrin tẹ́ ẹjọ́ ìgbàgbà fọlọ́run ẹ má sì máa fojú rí nà kí alábàágbé kan lóbìnrin kó má fojú rí nà nǹkan kan tó fẹ́ fi sọwọ́ tó fẹ́ fi tọrẹ. fún obìnrin míì tó yàtọ̀ sí i kódà kó ṣe wípé eegun ẹran tẹ́ran díẹ̀ kan wà lára rẹ̀ ni tí ò fi bẹ́ẹ̀ lẹ́ran la eegun ẹran lásán kó jẹ́ pé òun ni àwọn onímọ̀ ní pé ẹ̀kọ́ tó tóbi tó wà ń bẹ̀ òun náà ni wípé ká gbìyànjú ká má máa ṣe tahkiru hadiya ádámù tahkiri hadiya kéèyàn má máa fojú rí náà ẹ̀bùn téèyàn fẹ́ bùn yẹn. kí ẹ má wọ pé nǹkan kan kéré tí ọ bá fún tí ọ bá bùkátà sí yọ fẹ́ lómi tó bùkátà sí mọ̀rọ̀pá láyé mi jẹ́ látà kẹrọ nà mí nà màrúfi ṣáyé à mọ́ fojú rí nà kankan nínú dáadáa wọlá wà ń tẹ́lẹ̀kọ́ àkọ́kà ìwádìí hìn tọ́lù kẹ́yìn kódà kó ṣe kọ́ pàdé ọmọ ìyá rẹ̀ mùsùlùmí ó sì lè tújú ká sí anábì pé ní ìdàkejì ẹ̀ ní nísìn àti sálámà ṣe làwọn àwọn èèyàn gan ìsìn ogun yìí ìrìnàjò ní kálukú ní ìrìnàjò mọ́ra wọn mi ò rí ju rẹ̀ rí o àdánwò tó ní agbára sétọ̀ ọ̀bá wa ranjú àwọn àzọpọ̀ ọ̀jọ́ ẹ̀sìn yẹn ni ẹni tí wàá ranjú kiri náà táwọn àròpọ̀jọ́ yẹn sìn yẹn kò sí kankan lẹ̀ gbogbo nǹkan tó yẹ ká mójútó nínú àlámàrí ara wa nínú àlámàrí sẹ́rí ah, gẹ́gẹ́ bí nǹkan tá a máa ń sọ ní gbogbo ìgbà ni sẹ́gbẹ́ tó lọ́n sọ ní Al-Qur'an ni pé kú àǹfùsàkù kẹ́rì kọ̀ọ̀kan ọkọ̀ ọmọjú tẹ́mi ara rẹ̀ náà kó tó bí sí pẹ̀lẹ́ lómi ìwọ gangan aláàmàrí èrè ò tí ì yanjú lápèjúwe ká lọ máa ń ṣe àṣìṣe mẹ́ta lójúmọ́ ṣùgbọ́n àṣìṣe mẹ́ta yẹn ọmọ ìyá rẹ̀ kan náà wà bí ó máa ń ṣàṣìṣe méjì lójúmọ́ mo fi ṣàpèjúwe ni o ó wá bí sí pẹ̀lú àṣìṣe méjì tiẹ̀ ọlọ́run tún àṣẹ yóò fi àsìkò ń lè dáadáa ẹ̀já ka báàbù tó tẹ̀lé adáàgbé táìmù sí wa. báàbù ṣìkáyà ti jà báàbù yìí pàtàkì gan ẹ̀kọ́ tó sì tóbi owó amẹ́ òun ni wípé tárí alábàágbé èèyàn tó bá níyàn lára torí pé àwọn àkídà burúkú ń bẹ láyé nìṣe tó le gan lápèjú ẹ máa wo alábàágbé èèyàn ẹ níyàn lára kó sì jẹ́ wípé ẹni tí yẹn lè fẹjọ́ rẹ̀ sùn wà ẹni tí yẹn lè fẹjọ́ rẹ̀ sùn ó wà ṣé ẹ̀mọ̀ kí tí yẹn bá lọ fẹjọ́ rẹ̀ sùn yẹn èyàn sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn síbẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ èyàn sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn kí ni ìdájọ́ ọ̀rọ̀ yìí èèwọ̀ ni lèyìn ó bá gbọ́ yẹ kí àwọn ti sọ kankan torí kí tí n bá lọ sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn yìí sùn mo ti ṣe gíbà ara báwọn yẹn sì mú àwọn àgbọ́yé burúkú ní ẹ̀sìn náà ní ìsìn náà mo rò mi ti ẹ fún yín lákọ̀ọ́jú yẹn mi ti yẹ dáadáa ẹnìkan ọgbà àwọn ṣiṣẹ́ àwọn tó gbà ṣiṣẹ́ àwọn tí ṣòkòtò tó lẹ̀ wọ́n gbà náà ni sáráfí ọba ni ọgbà ọba fún gbò okòwò obìnrin okòwò sálọ okòwò sálọ ẹni wọn kówó sálọ òun lọ wọn gidi wọn ni. àwọn ọlọ́pàá wọn kò station ẹ̀ ṣàṣì ní ìjọba ní pé ah, ẹ máa wò wàá máa lámúyà kún bí máa ń sọ́là lọ. bàwọlé àyíká ọmọ lè káfí náà ní pé ọmọ ya rẹ mùsùlùmí òun jíwó ọjà lè ìwọ́ tà há ká máa lọ sọ́dọ̀ àwọn tọ̀gùn wọn bá ní tó ti wá di kèfèrí ó withdraw rẹ̀ torí kò fẹ́ di kèfèrí ẹ wà tọ́yẹ bú. irú àgbẹ̀yẹ bá wọn abẹ táwọn èèyàn fi ń da nǹkan rú so tó bá ọlọ́pàá mú yàn nísìn wọ́n kà fárọ̀ rẹ̀ ni. mo bìkọ́ ti ná sọ̀rọ̀ pé kí lè ń tọ̀hún tiẹ̀ ṣe gan. rárá mo sì lè fi ọlọ́pàá mo sì lè kó ẹjọ́ lọ síbi ẹni ìlẹ̀ hókìmọ́ ọlọ́wọ́ bọ́ sànù wa so ara báwọn yẹn ṣe mú àwọn yẹn kọsá ẹ kọsá rí pé àjọyọ̀ wọn ti mú lábẹ́ kan tí ẹnìkan bá ń bọ̀ tó bá gbẹ́rù lọ́wọ́ tẹ́rù wọn bá ti wúwo tó o bá dìde tó o lọ pàdé rẹ̀ o ti kó sí nítọ́jú haram ẹ máa wò torí gbẹ́rù tó gbé lọ́wọ́ òwò ó sì lè dìde lọ́gbà torí pé sọ́hìbù ṣe yà hákò bí hamlin lọ́bọ̀ wá ṣe pé ẹrù yẹn ló tó yí rẹ̀ dìde okó sínú ẹbọ tó ló dìde fẹ́ rù ú abẹ́ ẹ̀ ládàá o. ẹrù yẹn ò dìde ẹrù yẹn ò tóbi dàrí kò wúwo ó lè dá nǹkan ẹ̀jọ́ wá jẹ́ pọ̀ lọ gbà kódà kó ṣe dájẹ́ haramu ló kó sí. ṣùgbọ́n wá dìde nítorí ẹrù gángan ah ó dìde fẹ́ rù ẹ wà dẹ́wọ́ tó o ti ṣẹ́ bọ́nu o. ẹ̀wẹ̀ bọ́ lójú ẹsẹ̀ lẹ́ẹ̀kan náà irú àwọn àgbọ́yé burúkú báyìí a ní nǹkan wa ṣe sí tó pọ̀ tó pọ̀ gan àwọn eléyẹn tó ṣe má kojúwe rẹ̀ wá nù àwọn míì bá kojúwe rẹ̀ ò ṣe máa mú tó sì wípé ọmọ kan náà ni nínú àwọn àgbọ́yé burúkú tó wà ń ta kọ́lọ́ kọ́ sì ṣe o ṣe o kó fi wá kò ń dáadáa o báàbù ti sọ fún apọ́ lẹ́tọ̀ọ́ tálábàgbé rẹ ti máa ń fara ni ọtọ́ bá lẹ́ni ọ́fẹ́jọ́ rẹ̀ sùn lọ polongo rẹ̀ fún wa ń bẹ̀ má wò wípé ọ̀rọ̀ ni mo rò pálá mi torí pé ọ̀rọ̀ ẹ̀yìn kọ́ lé léyìn torí pé mútàdọ́ límò ní ọ ọ fi ẹjọ́ àbòsí tí wọ́n ṣe fún ọ ni mo rò pálá yé mi ti ìdí ara ẹ̀kọ́ tí báàbù yìí wà ó ní pé n tí ń ṣe ríbà kéèyàn má máa gbọ́ yìí ṣe kí ni ọ ríbà ọlọ́run bó sànù wa. حدثنا علي بن عبد الله قال حدثنا صفوان بن عيسى قال حدثنا محمد بن عجلان قال حدثنا أبي عن أبي هريرة رضي الله عنه قال قال رجل يا رسول الله ẹnì kan ní ìrìn ṣe ọlọ́run iná lè já àrùn yóò ní mo lálàbàgbé kan ṣùtá fi ń sáà ṣùtá ni ṣé mo kí só ti sọ̀rọ̀ ń pẹ́ ni àbí ọ̀sọ̀rọ̀ ń pẹ́ ẹ̀ dáhùn ó ti sọ̀rọ̀ ń pẹ́ àbí ọ̀sọ̀rọ̀ ń pẹ́ kìí ṣe ní ìbàlẹ̀ ni ẹ̀ só ti yẹ anábà Muhammad sallallahu alayhi wa sallam ó ní ìtọ́nìkọ̀ padà sílé fàákùrì jìmọ̀tá aka ilà kọrí ikọ̀ gbogbo nǹkan tó nínú ilé lọ kó sójú ọ̀nà kó jáde nínú ilé kó wá kó gbẹ̀ sójú ọ̀nà kó bẹ́ẹ̀dì kó gbẹ̀ sá kó gbẹ̀ sójú ọ̀nà dáná bí sọ fún pé kó ṣe yẹn àwọn onímọ̀ wọ́n ní anybody tí ó wà já síwájú tí ó máa darí àwọn ènìyàn yàtọ̀ sí pé kó nímọ̀ ó gbọ́dọ̀ lágbọ̀ọ́yé wájẹ́wò ibi tó wà àti orí tó pé tí ẹ̀ máa fi ṣàtúnṣe nǹkan tó bá ṣe lómi anábà Muhammad sallallahu alayhi wa sallam hakimu nígbà ayé sallallahu alayhi wa sallam ṣe ẹ̀kọ́ ni ó lè ní ká pé ń tàn wá kó ní ká bóńgì síbẹ̀ ní àyẹ̀bẹ̀ kọ́ ó lè sọ̀rọ̀ sí ó lè ṣe gbogbo kò wá ṣe yẹn ó ní sápàdà alẹ́ gbogbo ẹrù rẹ lọ́kọ́ ta ó dáa púpọ̀ kéèyàn gbọ́ ìṣesí àwọn èèyàn yìí ìwádìí àwọn èèyàn yìí kéèyàn gangan sì ni kó rírì pé èèyàn bùkátà sọrí pípé láti ṣe dáwà kìí ṣe wípé ah nọ́ọ̀sù sangiliti kódà tó bá tún rí nọ́ọ̀sù ó yẹ kó o máa mọ̀ yìí kẹsọ́ bá kò sùúsù nǹkan tó ń sọ̀rọ̀ ń pa rẹ̀ yẹn mu tó bá mu ṣé àwọn tó tiẹ̀ ń bá sọ̀rọ̀ báyìí sọ̀rọ̀ wọn ti kẹrù nọ́ọ̀sù bẹ̀ àbí sàjọyé tiẹ̀ gan sún nọ́ọ̀sù yẹn sọ lálàáfíà anábà Muhammad sallallahu alayhi wa sallam ó ní lọ kó ojú ẹrù rẹ àwọn nǹkan tó nínú ilé lọ kó síta ojú ọ̀nà ni ó sàkó sí. fàǹtọ́lá kọfà àkọrọjà mọ́tà àhò ẹ̀yìn ó ti wọ́wọ́ kú ọ síbi tí èsì fà áhìrìjà mí kankan mẹ́ fà áhìrìjà ara wọn nù ara wọn fà áhìrìjà ni o kò sí ti ń jẹ́ fà áhìrìjà nù lárúbáwá so fà áhìrìjà ẹ̀dá kan tó bá ti rí tíà tó lálàáfíà nǹkan sọ fún mi kára àwọn tíà tó à ń kó kí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ gbádùn. bàbá fi jà lọ́wọ́ àmì eléyìí náà àwọn bẹ́ńtẹ́ ẹ̀ mọ pírọ́blẹ́mù bàbá kiri jìyẹn copy and paste mi ẹ ti kí ẹ ti ẹ ní ẹ ká change kí ẹ mọ̀ kó rọrùn gan ṣe copy wọn ṣe paste so wàyí la so nígbà tí wọ́n pa àsọ̀kú rẹ̀ tó ń fa ràá kọ̀rọ̀jà ìfúkẹ́ bí lọ́wọ́ abẹ́ ok ara <laughs> wa ni ṣé ràá kọ̀rọ̀jà sáwà ń bò mí wọn àwọ ọlọ́run lọ́lọ́ kọ́sẹ́ tí wọ́n tiẹ̀ tí wọ́n fàá kọ̀rọ̀jà sí kọ̀ bá àmọ́ sí kò lè ọ̀kọ̀rẹ́ tì ọ̀kọ̀rẹ́ náà tí ó ti yé kò sí ti ń jẹ́ fàá kìrìjà fàá ó ló tún wà ìyọ́n wà ákàrí ìjà kò sí ṣé á wọ̀ fàákàrí ìjà náà ni kì í ṣe bẹ́ẹ̀ tẹ̀ sọ̀rọ̀ tó lakọ̀ fàákàrí mọ̀tá àkà ìlà tọ́ríkì sọ̀rọ̀ tó lakọ̀ fàákàrí ìjà sótìyé fàákàrí ìjà àhù ó náà kojú gbé ó ó tẹ̀lé ń tánà sọ̀rọ̀ ṣe tó rí ara ń táwọn ẹni àlẹyìn àwọn ṣàjọ fi yàtọ̀ sí àlùyàn ẹ máa wo ṣe gbọ́dọ̀ ní tó bá wà ẹnìkan fara ni mí anáṣọ alálẹ wa lè sọ àní lọkẹrù ẹ jáde níta ẹ máa pè é yóò wá wò pé mo lè fara ni mí mo tún ní kẹrù ta ṣé ìnira mi tó kọ o abẹ ewo mọ sọ ewo ni wí bọ́rọ̀ àwọn yẹn ṣe rí láwọn àwùjọ wa ní sọ ṣé wàá rí pírọ́blẹ́mù táwọn èèyàn ní láyé. ó ní wípé ẹlòmíì kan tó wà lẹ́sọ̀ ọmọkẹ́ kí lè rí pé kí n lọ kẹ́rù síta àdánwò yìí sọ rí tó o bá ti mọ̀ kó o ní ìdìmọ̀ràn kí ló ń béèrè fún ẹ wà wá béèrè ìmọ̀ràn èyàn wà fún ọmọ ọ̀nà torí pé yẹn wò yí pé irú nǹkan báyìí bó lọ yóò wá wò pé ó ti ní tó ṣe ìmọ̀ràn rẹ ọba mu yóò wá lọ bẹ́ẹ̀ lómìn tọ́ba téèyàn bá wá fún onímọ̀ràn tó yàtọ̀ sí tiẹ̀ yóò wá wọn ẹnìkan dẹ̀ sọ báyìí pé kínní lọ́dọ̀ ẹni tó sọ pé àfa náà ni o bólúkálukú sì ẹ̀ ṣe gbọ́ ìṣesí yẹn yé tó ń ṣẹlẹ̀ ní sẹ́kó yàtọ̀ síra wọn torí ní tó bá ti jẹ́ pé ọ̀rọ̀ ìmọ̀ràn ni ó yàtọ̀ sí ọ̀rọ̀ wípé kílẹ̀ rí ẹ̀ ẹ jẹ́ fún alákòójú omi àti sọ́ńbì náà rí ẹnìkan wá bá Abu Hanifa ta'ala olóhùn sọ nǹkan náà ń wà òun ti wá wá wá wá wá òun rí

tí lọ́wọ́ àyọ̀wọ́ àwòjọ kẹ̀kẹ́ àbí àkúmù àbí yéni tọkùnrin ìdí àmọ́ sí ẹ̀jẹ̀ ìṣẹ̀lẹ̀ fìlà lóru bóyá ọlọ́run lè jẹ́ ọba dìde ọ̀sà lù àlà bóyá ṣe aláwọ̀ akí wọn pé yéèyàn náà fìlà báyìí ṣàìtọ́ọ̀nù dé pé lọ bí báyìí ibẹ̀ ní kíní wà ó sì lọ ọbẹ̀ ó sì bá mẹ́ bó sì bá mẹ́ bẹ́ẹ̀ ó kàn lọ sọ padà àti kò yẹn náà fìlà kan mọ́ ó wá dàárọ̀ ó wá sọ fún àgbà sọ wọ́n lórí ẹ̀ mo ti mọ̀ wípé ṣèyítọ́ọ̀nù ò ní fẹ́ di ọ̀yàn náà fìlà nítòsí lè lò fún ọ náà ni pé kó rí ń tọ̀ wá ń tọ̀ wá gẹ̀gẹ̀ nítorí òfin ní nítorí òfin ní lè ṣe ìbáadà òun náà nù yọ̀yàn kankan tiọ̀ lọ́n pé fóònù tiẹ̀ lọ́yàn tiọ̀ kìí ṣe eré wa fóònù tiẹ̀ lómi lọ́yàn ti tí fóònù bá ti pé fóònù fákú ẹlòmíì ò lè ti láwà o àbíkọ́ kàtírà fóònù rẹ̀ yà á ti kú tí bó lò òkú tí ó gba géèmù àwọn tí bá máa gba géèmù nínú yín tó wá jáde wò tiẹ̀ àgbákẹ́lélẹ̀ yóò gba géèmù bí gbogbo géèmù ilé ayé yóò mọ̀ sọ̀kalẹ̀ bí yóò pa báyìí àbí yóò lẹ́sìn bẹ́ẹ̀ ọlọ́wọ́ bọ́ sànù wa etí mo fẹ́ lo mẹ́rin kẹsùn bẹ́ẹ̀ táyẹ̀ wò mọ̀ràn tí màá mọ̀ fún sẹ́ǹpẹ́ ọ̀jọ́ mà ẹ wá wà kojú ẹ̀ lẹ́yìn náà lọ́ọ́lé lọ́kẹ́rù ẹ̀ jáde kò sì gbá anábì sọ́ọ́ láàrin wálé ọ̀sẹ̀ làmìlẹ́nu kò wí pé àwọn ní pé kí n kẹ́rù jáde àbẹ̀wò

linnabi sallallahu alayhi wa sallam mo sì lọ sọ fún anabi so fakọ́lá ń tọ́lì kí wọ́n akhrij mata'aka ila tariqa anabi sì ní lọ kẹrù síta kí n kó sójú ọ̀nà nílé mi kó síbẹ̀ fàjáwá àlù yaquluna allahumma ij'alhu tàyẹ̀ bá ń sọ kí ah ilé ti sórí ibu ọlọ́mba gbé jìnnà sí kẹ̀ tàyẹ̀ bá ń wọ̀n ní èpè àwọn èpè kókókókó allahumma akhzi ilé ọlọ́mba dójú ti lágbájá tàyẹ̀ bá ń wọ̀n ní èpè àwọn àfáà sọ yìí pé níjọ́ mi àlùmọ́ ayánu mi mọ́ bùkátà sí làánà tẹ̀gbẹ́ mọ́ ayánu lẹ́nu yìí sọ láàánú mọ́ ayánu ọ̀lẹ́tọ̀ bọ́ a máa ń gbà mí irú rẹ̀ kan ni ọlọ́mọṣẹ́ alẹ́ ni wọ́n mọ̀ wọ́n lé pé ìgbà tí ìpè ń bọ́ kíkankíkan tí èpè ń bọ́ babaláwo ìró ti dé rẹ̀ pé wo gbogbo ẹni tó kọjá àwọn èèyàn ti péjọba ìwọ nìkan ní ń ṣèpè fún ah bàbá jáde ńlẹ̀ fakọ́lá yóò jẹ ìlà manzilika dákò padà lé padà lé padà lé fawalọ́ọ̀hì mọ́fọ́lọ́ ń búra láòdè kí n tó fara ní ọmọ torí pé àwọn eléyìí ò ní gbàgbọ́ ni o tó bá ṣe tẹ̀lé mi nǹkan mọ̀ ṣe ah èpè èpè ṣe nǹkan rí ọlọ́mọṣẹ́ alẹ́ ní èpè eléyìí tún àwọn afáà sọ pé láàrú ìmọ̀ ayánu lẹ́tọ̀ọ́ ṣùgbọ́n mọ̀ ayánu tó bá jáàrú ti fara ní ẹlòmíẹ̀ ni wọ́n lépè ó sì ti ṣàbòsí fẹ́ nìyẹn bóò ní dáwàtú lè mọ̀gbọ́n o èpè ẹni wọ́n bá ṣàbòsí fún tó bá wọ́n èèyàn èèyàn ní bọ́m̀bẹ́ o ọlọ́mọṣẹ́ alẹ́ ni wọ́n wọ̀n lépè ọlọ́kọ́ fi aṣọ kan yẹn dáadáa ẹ̀kọ́ pọ̀ náà àwọn àhàdíìsì yẹn pẹ̀lú gọlọ eléyìí tó tẹ̀lé náà ìtumọ̀ rẹ̀ náà ni ó náà jọra wọn pẹ̀lú gọlọ àmọ̀ fún àwọn ẹ̀kọ́ yẹn yọ̀ nígbà tá a bá débẹ̀ azza wa sallallahu ala muhammad wa alayhi wa sallam tábàárẹ̀ tó ní bèrè kó bèrè tí bèrè bá wà wàhálẹ́kùn sara o ẹni èjì náà ọkẹ ẹta ọkẹta yìí náà ọyẹ bẹ̀rẹ̀ wà á tún wà zákùn lọ xẹrọ náà. bẹ́ẹ̀ni. O òbí ẹ ń fọ́ọ̀mù sí wa. ó ṣe kí ni. òbí ẹ ń fọ́ọ̀mù sí wa. ó ń. ó ń fọ́ọ̀mù sí òbí pé mo máa bọ̀ pọ̀ látàrí. ok kò parẹ́ ok ok ẹ̀ẹ́n ok ajẹ́pẹ́ ẹ̀sìn méjọ́ táwọn sọ̀rọ̀ fẹ́ wù sàwálẹ̀ ni mo sọ mo ní ibi ìfẹ́ àtàwọn ibi kọ̀ọ̀kan báyẹn ó dà o mi ìrántí bóyá òṣùgbọ́n náà wà ń bẹ̀ oorun tiwa kò kí ń gba àárín tí ó ti yẹ kìí ṣe bí nìkan àwọn ààyè míì náà wà bẹ́ẹ̀ náà àwọn ààyè kan bẹ oòrùn yẹn máa gba àárín lọ ni àwọn bòmíì kò ní gba àárín tí ó ti yẹn ń sìn ìyẹn ló fa fẹ́rù zawali tẹ́ ẹ bá observe ẹ̀ dáadáa ẹ rí i pé tó bá dásìkò kan orí yẹn máa sẹ́yìn ní dètì eléyìí tó fi yẹ kó máa sẹ́yìn láàrin orí ìdètí ni ó ti máa sẹ́yìn sọ́la yẹn mi ti sọ ọ́bjẹ́tì tẹ́ bá rí mọ́lẹ̀ yẹn òjijì ò lè parẹ́ mọ́ lára tó jìjì ń bá ti ń kákò tó bá ń kákò ìgbà tó bá kù díẹ̀ tó yẹ kó kákò dé ara rẹ̀ ó máa bọ́ sẹ́gbẹ̀ ni sotie sẹ́rẹ́lẹ̀ tó bọ́ sẹ́gbẹ̀ yẹn náà ń pè ní zilu zawal tàbí fẹ́yìú zawal ó ti jẹ́ àsìkò ìgbà tó òòrùn yẹ kó yàtà rí ẹ wà á wọ̀n kò ní gùn púpọ̀ ẹ bá fi gbálẹ̀ wọn àbíjì ẹ fi pamọ́ tó yẹn odidi yẹn ò ní parẹ́ tí ó fi bọ́ sódì kejì sódì ẹ ṣùgbọ́n tó bá ti rọra kúrò ní ibi tó straight mọ́ object tẹ́ rì mọ́lẹ̀ yẹn tàbí ẹ̀yin náà tẹ́ ẹ̀dúró tó ń san ẹni dètì tó bá ti múfù kó ń bẹ ẹ̀gbẹ́ dètì yín díẹ̀ sálàyé mi ti àsìkò ayé láti tó bá ń jẹ́ fi màsìkò ayé láti yẹn tọ́tọ́ bá wá dàsìkò làásàrè ìgbà tí òdìdí yẹn bá gùn tó object yẹn kékeré tẹ́ ti yọ́ ọ̀lẹ̀ tẹ́lẹ̀ yẹn ẹ wà á dìẹ̀ ìgbà náà lásìkò lásàrì tó tán tí ó ti yé nìsín tó wọn náà ń pè ní fẹ́ẹ̀mù zawari tàbí bello zawari tí ó ti yé ọlọ́run pa lọ náà fanta ọ̀rọ̀ bá kàlọ́. tó jẹ́ pé ní ẹ̀kọ́ wá láǹfààní àti ẹ̀mí ẹ̀mọ́ láti fi ẹ̀ẹ́dẹ̀gbẹ̀ ìṣẹ̀lẹ̀ tó wọ́n dìbò ok ṣé ẹni tó ṣàbòsí fún yàn ló ti wá ń regret àbí bọ̀dé tó ń ti wọ́n lépè already yọ wà kan ní o ṣé ó ti kú ni tí yóò bá ti kú yọ wà kan ní ẹ bá yẹ fóònù la wà yọ kọ lu ẹ yọ bẹ kọ má bínú bóòlù yẹn ti wá ṣàbòsí fẹ́ni tí yóò mọ̀ ẹ́ sẹ́ẹ̀rí bíi bíi bíi àwọn àbẹ̀rẹ̀ bíi bíi bíi aláfijọ́nù níjọ́ tá a bá rí lè tó sọ àádáhùn ẹlòmí ẹlòmí ọ̀dà ṣé ibi èrè tó gbẹ̀yìn náà nìyẹn ọ̀dà pé ẹ̀ mẹ́ta ló sọ̀rọ̀ à ń tọ́ Mm. Ah. <laughs> àwa máa ń jẹ ń tẹ àkọ́bá wa wí àwọn yẹn jẹ yìí àádàtà ni wọ́n yẹn jẹ kí ẹ sì sọ́ọ̀fù bóun ṣe wọn àlè jẹ tí wọn bá jẹ ọlọmọ jẹ ntọjọ kú wọn àlè jẹ láyéláyé wọn àlè jẹ láyéláyé tí àwọn kẹbí àwọn míì máa ń pọ fún adìẹ kì í ṣe rẹ o àwọn yẹn máa ń pọ fún adìẹ tí wọn jẹ ẹ máa bí ah dáadáa àwọn èèyàn máa ń pọ̀ ìfun adìẹ tí wọ́n jẹ wọ́n sì ń pọ̀ fún ọ̀yà bẹ́ẹ̀ ni fún ọ̀yà wọ́n pọ̀ wọ́n jẹ tóbi àmì ẹ̀ jẹ́ mi kò sí ní tó wéṣì ah kí lẹ́ fi ń ṣe yìí so àwa nu òsì bíi lágbára pọ̀ ah òsì ń bẹ níbí o ọlọ́run kọ́lẹ́ <laughs> ọlọ́run kọ́sọ̀ àdúrà ó sì ah wàhálà òsì bẹ́ẹ̀ bíi òsì gidi ni o wàláì òsì gidi ni téèyàn bá <laughs> wàláì téèyàn bá kó nàìjíríà tọ́lọ́ bá jó dáhùn nìkan láyé yóò wò pé bí ìgbà tó ń sori bí ìgbà tó yẹ pé èyí ò tẹ́ ẹni mọ bí ó ṣe describe pé òun wà nàìjíríà fẹ́ràn ló sì jẹ́ kí téèyàn bá kó nàìjíríà tó bá dáhùn nìkan náà yóò tún máa dúpẹ́ fọlọ́wọ́n téèyàn bá lọ rọ àwọn chad ní àbọ̀ lọ àwọn ìlú míì abọ́lọ́rú Libya lásìkò yìí láwọn ibì kan bẹ̀ tí wọ́n ti báyé Libya jẹ́ Libya ìṣẹ́gbẹ́ Nàìjíríà o bọ̀ wọ́n ti báyé ẹ̀jẹ̀ ńsì tàbá àwọn ibì kan ní Áfíríkà yìí náà tí wọ́n ní agbára ìgbà tí èèyàn bá kú ò láfíríkà tàbọ́ lọ àwọn ibi tó dáa láfíríkà ìyẹn mọ̀ pé èèyàn ń jẹ̀yà ń bì o aláìyàn ń jẹ̀yà àwọn ibì kan bẹ̀ tó bá débẹ̀ tó bá fẹ́ mu wàrà kì í ṣe wípé ọlọ́ra mílíkì ó sì táàpù ni o wọ́n gbé àwọn kìnìún kalẹ̀ báyìí tó ga báyìí mílìkì wa ni ó sì sí táàpù rẹ̀ ọ̀sẹ̀ júùsì báyìí ó sì táàpù rẹ̀ ọ̀sẹ̀ kìí ṣe concentrate o tí wọ́n pò pọ̀ pọ̀ ṣúgà o èso gángan ó sì nígbà tí sáà ń sí táàpù báyìí sẹ́yìn sẹ́rọ̀ ló sì máa ń sí gbogbo ẹ̀ ń kọ̀ọ̀kan ojú tó bá fẹ́ mu ọ́ lọ́ máa ń sí yóò sì máa mu kò sì sí wípé kẹ́ ẹ bá ń ta ẹ̀ eh, láìsí fifty naira ẹ̀wà twenty naira ẹ̀jà thirty naira ẹ wo òṣì ń bẹ ní ibi tó lágbára o ọmọ roundabout kiri lọ́mọ mú ìdun tó bá wù ọ́ jẹ tó bá fẹ́ jẹ apu ó máa bù ń bì tó bá fẹ́ jẹ ewé ó mẹ̀wé ń bì tó bá fẹ́ jẹ kọjọ kárọ̀ jọjọ ọ̀sà máa sàkí ọmọ sàkí ọmọ sàkí gbogbo àwọn nàìjíríà ń gbìyànjú. ẹlòmíì ọ̀sà sà sà sà sà sà sà sà kò ní lẹ́tọ̀ o yóò rẹ̀jú rẹ̀jú yóò jẹ́ yóò tún lọ sọ yóò kẹ́ kú ọlọ́run sànú ẹ wò sùmárù kàlámà. àbúdàdà. àlùsà ó lè ti Mm